ok eh, bàbá ìlú bó la wà yìí. adó èkìtì la wà èkìtì state. kí ni èrè ìdí tẹ̀yìn náà fi dúró báyìí sà. ìdí tí mo fi dúró ni pé inú mi dùn pé ká gba òmìnira ká kò lábẹ́ àwọn fúlàní àtàwùsá amúnisìn káà náà wá ní òmìnira kí àwọn wa kan lè ríṣẹ́ ebi tó ń pa àwọn èèyàn wọ̀nyí kó lè dínkù nísìnyí gbogbo gbogbo àṣetagìrì a fẹ́ dìde pé ilé tó lọ ilé ti yá ilé àbọ̀ sínú oko. a rí i pé àwọn kan ti ṣe titi wọn bíi aago mẹ́wàá aago eh, mọ́kànlá ó ṣe wá jẹ́ irú táìmù lẹ́yìn ṣe ẹ̀yìn Èkìtì ṣe jáde síta. àwa tí a jáde síta láàárọ̀ àwọn ọlọ́pàá wọn jẹ́ ká dúró DSS ní ibi tá a ti fẹ́ ṣe rally yẹn àwọn DSS tó wà ń they are more than fifty àwọn ọlọ́pàá tó wà ń eh, eh, mọ́tò wọn is more than thirty oríṣiríṣi àwọn uniform people sójà gbogbo wọn náà wà ń bẹ̀ tá ń lé àwọn èèyàn tẹ̀lé ká dúró síbẹ̀ tàbí gbé àwọn àwọn tá lọ ṣe ní ìdákọ́ńkọ́ kéréje àlọ́wọ́ sáré wá bí sáré tàbí ṣe láàárọ̀ ni hmm. so but nísìnyí àwa tó ń lo ọgbọ́n tiwa pé a tún máa túṣe pé because wọn gbóhùn wa pé àwa ṣe ní Èkìtì àdọ̀jẹ́ kán mọ̀ pé àwa náà ṣe kó bá jẹ́ pé àwa nìkan ni ò ṣe ní Èkìtì àbá àwa lára wọn o ọmọ Oòduà gidigidi ni wá tọkàntọkàn. abẹ́kẹ́ sọ kí ni ṣé torí oríṣi méjì náà ń pariwo káàkiri àtúntò àbí òmìnira pátápátá èwo ni Èkìtì fẹ́ ń bẹ̀ èwo lè Èkìtì faramọ́. ní ìpínlẹ̀ Èkìtì state nǹkan tá à ń fẹ́ ni Oòduà republic Oòduà nation no restructuring republic of odua is what we want. ẹ ṣe bàbá wa no one nigeria no one nigeria again. bọ́dà wa kílẹ̀ yìí rí sọ sí ohun tó wà nílẹ̀ yìí. Eh, àwa faramọ́ kí yorùbá gba òmìnira torí pé a ò fẹ́ dúró ní abẹ́ ìjọba amúnisìn mọ́. okay torí àwọn fúlàní haúsá àwọn ni wọ́n ń kó wa jẹ. Mhm. gbogbo ọmọ yorùbá a fẹ́ ká jọ sowọ́sowọ́pọ̀ nílé lóko àti lẹ́yìn odi àwọn tó bá wà lẹ́yìn odi káwọn náà wá sílé ká jẹ́ ká jọ ja ìjà òmìnira. nítorí wípé àkókò ti tó láti padà sílé oòdùà gbè wá o. àṣẹ Michael D. nǹkan tí mo kàn fẹ́ bẹ gbogbo àwọn Yorùbá tá a wà ní àgbáyé tá bá fi mọ̀sọ̀ kan fi ọwọ́ sowọ́pọ̀ ìdáyé àìsí fún wa àti ìjà nígbà tá a bá ti fi mọ̀sọ̀ kan tí o bá ti sí ìfẹ́ ìdáyé á difficult fún wa hmm. so mo bẹ gbogbo èèyàn àtàwọn ọ̀dọ́ ṣe rí ẹ traveller ni mí mo máa ń travel lọ gbogbo síbi mi ń travel lọ gbogbo ìlú gbogbo ìlú tó wà ní south west gbogbo igbó tó wà ń bẹ̀ làwọn fúlàní ti wọ́n ti wọ́n ti gbà mọ́ wa lọ́wọ́ àwọn bàbá wa ò lè lọ oko mọ́ àwa gan tá a jẹ́ yùtù gan tá a bá sọ pé ká padà sóko oko gan ò ṣe padà fún wa so Oòduà yìí òun gangan lọkàn wá fà sí òun gan la need òun gan la fẹ́ so abẹ abẹ abẹ abẹ àwọn èèyàn wa ká fọwọ́ ká gbé Oòduà yìí ká gbé ká fọwọ́sowọ́pọ̀ kó dùn ayé kó lè yẹ titi wa kó lè bọ́wọ́ sí wa lọ́wọ́ tó gbogbo nǹkan tójú wa rí wọ́n yé ojú wa òní máa rí mọ́tà bá ti lè ní òmìnira òmìnira òun ni kókó tẹ́ẹ̀ bá ti lè ní òmìnira bẹ́ẹ̀ gan kọ́ iṣẹ́ gan tó bá ti ò bá ti ní òmìnira ọjọ́ tó bá ti di ọ̀gá ló máa ní òmìnira rẹ̀ tó hmm. abẹ abẹ abẹ àwọn èèyàn wa abẹ àwọn àgbà ilẹ̀ Yorùbá kan sọ̀pọ̀tì wa àwọn YouTube kan sọ̀pọ̀tì wa kí ìyá yìí kó lè ah. dópin nǹkan táwọn táwọn bẹ̀ wọ́n fún nìyẹn. dádì ẹ̀yà kí lẹ́yìn náà rí sí ọsẹ òrẹ tó ah, wà lẹ́yìn. nǹkan tí a rí lọ́rọ̀ ìṣòro ogun ja nàìjíríà àsìkò tó bẹ̀rẹ̀ tó yẹ ká fọwọ́sowọ́pọ̀ pé òkè òwò ẹ̀jọ́ ẹ jẹ́ ká máa lọ fúnra wa ká lè ní ìfọ̀kànbalẹ̀ ká lè ní òmìnira ara wa náà àìmọye tó níṣẹ́ báyìí tí ò níṣẹ́ ṣe èèwọ̀ láńlọ́dọ̀ ajádélé láàárọ̀ àti jẹ́ ìṣòro àì máa yọ gẹ́lẹ́gẹ́lẹ́ kó tó wọlé lálẹ́ hmm. so ẹ jẹ́ ká jára wa gbà o iṣẹ́ ọwọ́ ò tà mọ́ ọlọ́pàá gan oṣù òṣè lọ́mọ́ owó náà fi ṣe gbogbo nǹkan báyìí bẹ̀ ṣàkóso wò ń àwọn kan dẹ̀ wà gan tán gàbalẹ̀ wa lórí tán ráìdì wa. ọ̀rọ̀ tèmi ò tiẹ̀ pọ̀. tán lò wá lórí àwọn Fúlàní sixty years náà máa ń rìtáyà. iṣẹ́ sixty years la wà yìí o. Hmm, nàìjíríà ti rìtáyà. ìyálẹ̀ bẹ́ẹ̀. ìtayà ti rìtáyà nàìjíríà ti rìtáyà o. nàìjíríà ti rìtáyà. a ti rìtáyà. bẹ́ẹ̀ni. a fẹ́ lọlé. a fẹ́ lọlé wa. àwọn ọkùnrin kékeré kan very nǹkan kékeré lọ́rọ̀ tèmi ọ̀rọ̀ tèmi ò ju kí wọ́n ṣàfọn ní chance kára yìí lọ sí tíá ebi ń pààyàn ok onílé padà sílé onílé padà padà sílé ọ̀tọ̀ tí mo ní sọ ń tèmi ni pé láti àárọ̀ títí di mo ìwà inú mi ò dùn nítorí fúnfún action mi lè ní wọn ò jẹ́ kí n fò fìyàn àmọ́ mo mọ̀ pé action ṣì ń bọ̀ níwájú nítorí fúnkìnni a lè continue láti máa jẹ ìyàlọ́ lábẹ́ ọmọ ẹranko ẹranko ni fúlàní hmm. a lè kọ̀ntínú. ìwọ náà ń gbé. gbogbo nǹkan ló fi ni wá lára nílẹ̀ yorùbá gbogbo nǹkan à á san owó iná owó iná gegege owó epo gbogbo ẹ̀ ìgbà tí lockdown ṣẹlẹ̀ mo rí èèyàn lára àwọn ẹ̀gbọ́n mi linot tó sọ pé wọ́n san seven hundred thousand fóun àti owó covid nineteen èló ló sọ fún wa bí wọ́n nira àwọn ọ̀sán oúnjẹ oúnjẹ tó tún gbé wá oúnjẹ tó ti bu eléyìí tó ti bu tó lọ gbé wá sí wá fún wa níbà so ẹjọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹjọ ìdìde àkókò tó láti pé ká máa lọlé ká gba òmìnira ẹ̀yin tẹ́ wà lé Amẹ́ríkà ẹjọ ẹ má jẹ́ kó rẹ̀ yín ẹ ṣàrùn kan tó ṣẹlẹ̀ sí wa lẹ́nu next action ẹ ṣe ká mọ̀ ẹ ṣe Odùduwà Odùduwà Odùduwà Odùduwà Odùduwà Odùduwà ọ̀yẹ́ ẹni bá tún fẹ́ sọ̀rọ̀. ẹ ṣe èmi ní la máa ń pè ní bàbá èkìtì ṣe rí ilé tó lọ mẹgbọ dáadáa ni mo ti pẹ́ mo ti pẹ́ lájú ọlọ́run kì í tètè alẹ́ ilé tó lọ ilé tó lọ bẹ́ẹ̀ ni wọ́n ní tí onílé bá ti ń fa àparí iṣu náà lẹ́jọ́ ó sọ pé ilé tó lọ nìyẹn àwa la lé àlùmọ́nì ọ̀rọ̀ ilẹ̀ ṣùgbọ́n àjèrè ń tọ́lọ́run fún fún wa ẹ wo airport tó wà lẹ́kọ̀ọ́ yẹn ẹ lè rọ́mọ yorùbá kan kó ṣiṣẹ́ níbi tó dáa ń bẹ̀ ìsádà kó jẹ́ cleaner ọ̀ kó jẹ́ driver ọ̀ kó jẹ́ messenger the same thing port à ń lọ ṣẹ́rí na yorùbá nàìjíríà tá à ń jẹ́ nàìjíríà ò so èso rere nínú ayé yorùbá so enough is enough ṣe gbọ́ mi Odùduwà là ń lọ mo ní ọ̀rẹ́ tó jọyìn tó fẹ́ jọyìn sójà torí pé kò gbọ́ èdè haúsá wọn hàn mú hmm. now wọn náà fẹ́ ṣe recruitment àwọn DSCC eh, àtàwa àti Igbo àtàwọn south south wọn fún wa ní ninety three àwọn Fúlàní nìkan kó five hundred and thirty five a dẹ̀ ń pariwo one nation. one nation. no no more Nigeria. Ekiti full support of Oduduwa nation. enough is enough.